إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba allah atọrọ asalatu fún anabuwa muhammad sallallahu alaihi wasallam atuma tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú alkùránù kẹrìm látinú súrọ̀tù tọ́ha aya 132 أعوذ بالله من الشيطان الرجيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقالوا لولا يأتين بآية من ربه أولم إن بينة ما في الصحف الأولى ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ń pa níbuwa muhammad sallallahu alaihi wasallam láṣẹ ó ní wá amúr ahlaka bis salati wastabir alaiha pa àwọn ẹbí rẹ àwọn aráalé rẹ pa wọn láṣẹ pé ká máa kíhun wastabir alaiha ìwọ náà dẹ̀ farabalẹ̀ ṣe sùúrù lórí ìrun kíkí la nas'aluka rizqan jíjẹ múmu àwọn ọlọ́wọ́ bó bèrè lọ́wọ́ rẹ nahnu narzukuk àwa là ń ṣe jíjẹ múmu fún ẹ àwa là á máa ṣe jíjẹ múmu fún ẹ wa la aqibatu littaqwa àti bọ̀tán dáadáa yóò máa jẹ́ títí àwọn olùpáyọ̀ ọlọ́run ọba yìí bó ṣe kúrú tó yìí ó ní ẹ̀kọ́ púpọ̀ nínú lẹ́yìn gbà tí ọlọ́wọ́ bọ́bá alikiola tó ń sọ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ipe wà látàmúdánà àìníkà ilẹ̀ àmàmà tààna bí i azuwajan minhum májẹni tó ṣe wípé ó máa dojú ẹ lọ síbi nǹkan ìgbádùn dàlú àwọn kan nínú wọn ìgbádùn ṣe fún wọn tó máa ranjú wọn tó máa rajú máwọn nǹkan wọ̀nyí tí ó máa wọ̀ ẹ́ lójú ọlọ́wọ́n bá ní zarat alhayati duniya ìgbádùn yìí zarat alhayati duniya ìdòyìn di ayé ni denaftina ń fi àwọn tá a da ìgbádùn ìlú ọlọ́wọ́n bá láàfẹ́ fi dá wọn wò ni kò ń ṣe pé torí pọ́ àwọn náà dáa jù kò ń ṣe torí pọ́ àwọn náà gbọ́n jù kò ń ṣe pé torí pọ́ àwọn náà mọ̀ ṣe wa rizqu rabbika khairun wa abqa arísìkí ọlọ́run ọba rẹ òun ni tó lóore jù òun dẹ̀ ni tó ṣẹ́kù gbogbo nǹkan ni ó padà di títán gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé fúnra wa lọ́sẹ̀ tó kọjá ẹni tó lówó láyé tó kọ́lé ra mọ́tò tó ní àmọye property yóò padà filẹ̀ ìjọ kan náà ni ìsìlá nǹkan yẹn fi ohun gangan fún rẹ̀ lẹ́ẹ̀ ká sọ pé ṣe ẹrọkùnrin tó ń lọ́hùn ìgbà kan ló ní báyìí báyìí báyìí báyìí báyìí àwọn nǹkan yẹn fi ilẹ̀ mu àbí kó ṣe póun náà ni ó padà fi àwọn nǹkan wọ̀nyẹn lẹ ìkan ó ṣẹlẹ̀ nu méjèèjì bó tiẹ̀ jẹ́ pé gbogbo ayé pátápátá ni ó padà dópin ọlọ́wọ́n bá subhana wa ta'ala ń sọ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam láti lè fi ọkàn rẹ̀ balẹ̀ láti lè fi ọkàn rẹ̀ rílẹ̀ àwọn ọlọ́wọ́ bá lè má da nǹkan lù ẹ́ ká má da gbádùn lù ẹ́ ká má jẹ́ kó má yínú gbádùn ó ń bẹ wa ọlọ́wọ́ bá láti ṣe ni má wa torí ìyẹn kó sọ wípé ojú rẹ yóò máa ràn mọ́ nǹkan tó ń bẹ lọ́wọ́ àwọn kan zarat alhayati dunia yòdòyìn di ayé nìkan òun ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala. ala ó ní linaftina ń fi àwọn tá a fún afẹ́fẹ́ dánwà wò ní bóyá wọ́n paasi ń bẹ́ àbí wọ́n fèèlì wọ́n rísíkì rabbika khairun wa abqa àrísìkì ọlọ́wọ́n ọba rẹ òun ló lórí bẹ́ẹ̀ ni òun ni tí ó ṣẹ́kù lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́n ọba fi eléyìí tó fi rinlẹ̀ fún anábọ́wá muhammad sallallahu alayhi wa sallam ló wá ń pa aláṣẹ pé wá amúra ahlẹ́kẹ́ bí sọlá àwọn ẹbí rẹ̀ àwọn ọmọ rẹ ìyàwó rẹ máa pa wọn aláṣẹ ká máa kírun àmì ìjẹniire ìjẹ mùsùlùmí gidi ìjẹni tó dúró déédéé ìjẹni tó nífẹ̀ẹ́ àwọn ẹbí rẹ̀ tó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tó nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ òun náà ni ká máa pa wọ́n láṣẹ ìmọ̀ kírun lẹ́yìn tá a bá pa wọ́n láṣẹ ìmú ọlọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo ìpín máa wọ orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá lóun pépè sí ojú ọ̀nà ọlọ́run ọba first responsibility rẹ̀ òun náà ni pé kó pe àwọn èèyàn síbi ìmọ̀ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo ká má wọ orogún pẹ̀lú ọlọ́run ọba eléyìí ni nǹkan àkọ́kọ́ tí yóò gbọ́dọ̀ mọ pèpè sí kí ló fà á tá gbọ́dọ̀ fún ní priority òun náà ni wípé àwọn tá ń pè síbi ìmọ̀ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo tá bá fi lè jẹ́ni tó mú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo eléyìí ń sọ fún wa pé wọn ní rá sínú náà tábà tiẹ̀ wọná tábà wọná takú lórí nǹkan ta pè wọ́n lé lórí tí wọ́n dẹ̀ gbà tó bá tiẹ̀ ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó kù fún wọn tábà wọná wọn ní máa bẹ́nu náà lọ gbére torí pé tí ò ní jẹ́ kéèyàn máa bẹ́nu náà lọ gbére òun náà ni kéèyàn mú ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo ẹni tí ò bá mú ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo tó wó orogún pẹ̀lú ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó jẹ́ kama iná man yushrik billah gbogbo ẹni tó bá wọ́n orúkún pọ̀ mọ́ ọlọ́wọ́ba faqad harrama Allahu alayhi aljanna ọlọ́ni aljanna òun ṣe é léwọ̀ fún lóyìn bẹ́ẹ̀ wa ma'awahu an-nar ibi tí ó dé sí inú náà wa ma lizzalimina min ansar àwọn tán ṣe àbòsí fún ẹ̀mí ara wọn kò séèyàn kan tó lè ràn wọ́n lọ́wọ́ níbi ìyọ́ ọlọ́wọ́ba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn àyà tó ń fi rinlẹ̀ fún wa ipe ẹni tó bá ṣẹbọ tó wá orogún pọ̀mọ́ ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ kò lè rí gbígbé ìgbà wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala àfáà tó fẹ́ ṣe wá sí ibi tó gbọ́rọ̀ bẹ̀rẹ̀ wá sí ẹni òun ló jẹ́ pé gbogbo àwọn ànábí ọlọ́run ọba ibi tán ti bẹ̀rẹ̀ wá sí wọn ni èèyàn wá ṣe wá sí fún àwọn èèyàn tí wọ́n mórí bọ́m̀bé eléyìí alhamdulillah wọ́n múùfù kúrò stéèjì kan bọ́ sí stéèjì kan nǹkan tá a tún máa fi tẹ̀lé òun náà ní ká tún máa pa wọ́n láṣẹ pé ká máa kírun stéèjì míì tún nìyíun náà ẹni tí ó bá mọ bá ṣe ń báwọn èèyàn sọ̀rọ̀ tó dẹ̀ mọ stéèjì tí sọ ọ̀rọ̀ ìmọ̀lọ́run lọ́kan yóò mọ̀ pé ọ̀rọ̀ orin ni gbogbo eni tó bá ń ṣe torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ ọ̀run nǹkan tó pàtàkì ni ó pa àwọn ànábì rẹ̀ láṣẹ ìpínkẹ́kíru bẹ́ẹ̀ ni ó pa àwọn olùgbàgbọ́ òdodo láṣẹ ìpínkẹ́kíru ọlọ́wọ́n bá ní inna salata kanat ala almu'minina kitaban mawquta ọlọ́ni dájúdájú irun nǹkan tó ṣe wípé ó jẹ́ ọ̀ràn èèyàn ni tó dẹ̀ jẹ́ ń ta fàsìkò sí kò ń ṣe nǹkan tí yóò kí ń gbà tó bá wù ìyẹn gbọ́dọ̀ fi eléyìí rinlẹ̀ so ló fi jẹ́ wípé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ní fa intabu aqamu salata wa ata'u zakata fa ikhwanukum fi ddin àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ tí wọ́n jẹ́ kèfèrí tán bá túbá that is wọn wóró púpọ̀ lọ́lọ́wọ́ mọ́ wa aqamu salat wọn wá tún kírun wa ata'u zaka wọn yọ zaka owó wọn fa ikhwanukum fi ddin àwọn yóò ti di ọmọ ìyá nínú ẹ̀sìn islam ṣùgbọ́n ìyá ní mùsùlùmí lòun ìrún kò kí ìyá ní mùsùlùmí lòun ohun wọ́ orogún pọ̀ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń da nǹkan papọ̀ mọ́ ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ ó ń tan rẹ̀ ni ibi tí ọ̀rọ̀ ọ̀hún pàtàkì dé lọ́lọ́run ọba subhanahu wa ta'ala fi ń sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam wa amur ahalaka bisola àwọn ọmọ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ pa wọ́n láṣẹ pé kàn máa kírun wastabir alayha ìwọ náà dẹ̀ ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run jẹni tí ó dùn ní mọ́ irun kíkí ètò pàtàkì púpọ̀ ni eléyìí ló fà tó fi jẹ́ pé anagba muhammad sallallahu alaihi wa sallam òun náà sọ fún àwọn sàhábà rẹ̀ ìpè muru awladakum bis wa um abna'u sab'i sinin àwọn ọmọ yín ẹ pa wọn láṣẹ kan máa kírun tó bá ti di pé ẹni pé wọ́n wo ọmọ ọdún méje wọ́dùrìbù aléha abná àṣìṣìnín tẹ́ bá rí pé wọ́n di ọmọ ọdún mẹ́wàá tí wọ́n fẹ́ kí ẹ nà wọ́n lé lórí tọ́máṣì wà ní kẹbi ọmọ ọdún méje tẹ nìkan lọ kí tán kí ẹ̀ létí máa nà wọ́n eléyìí lára àánú ọlọ́wọ́n ọba ni tó ṣe pé a lè fi wé ti tiwa nǹkan tá a bá pa ọmọ wa láṣẹ pé kán ṣe ńgbà tán wà lọ́mọ ọdún mẹ́ta mẹ́rin àmọ́ bá ṣe máa ń là wọn lábàrá bá ṣe gbá wọn kó lórí nígbà tá a ní kán ṣe nǹkan tí a pa wọn láṣẹ tán ṣe ṣùgbọ́n ọlọ́run wa wa ta'ala ó ní àwọn ọmọ wọn yìí ká máa pa wọn láṣẹ tó bá di bí ọmọ ọdún méje pé máa kírun alhamdulillah ọ̀gọ̀rọ̀ òbí ní pa àwọn ọmọ láṣẹ ká máa kírun lónìí nígbà táwọn mo ti jù bí ọmọ ọdún bíi mẹ́ta mẹ́rin lọ ẹlòmí lè sọ pé mọ́ ọmọ wá sí mọ́ṣáláṣí láti máa kírun eléyìí kò sí nǹkan tó burú ń bẹ́ lópin ìgbà tí wọn bá ti máa dìstọ́bù àwọn èèyàn tán máa dìstọ́bù sáfún lu mọ́ṣáláṣí ṣùgbọ́n ẹ̀sìn gangan in tó sọ fún wa ni pé muru awoladakum bisola wa abna sabur sinin àwọn ọmọ yín tán bá di ọmọ ọdún méje ẹ̀pà wọn aláṣẹ kan máa kírun wọ́n dúró bóhùn àlẹ́ ìyàwó abna ashur sinin ẹ máa nà wọ́n tó bá di ọmọ ọdún mẹ́wàá tán bá kí ẹ máa nà wọ́n lórí ọ̀rọ̀ wọn ṣùgbọ́n tí wọ́n bá ti tó ọmọ ọdún mẹ́wàá tá a bá nà wọ́n lórí ẹ̀ an act contrary sí nǹkan tẹ̀sìn pa á láṣẹ ni tó ló jẹ́ pé òbí tó fẹ́ tara fún ẹ̀sìn ó gbọ́dọ̀ ṣe wọ́n tí wọ́n sì torí pé sìn gan tó sọ ni pé wàdùrí tó hùn màálé àbùná àṣẹ̀sìn ní tán bá di ọmọ ọdún mẹ́wàá tán bá kí ẹ̀nà wọn ṣùgbọ́n táwọn bá ti tó ọmọ ọdún mẹ́wàá a máa encourage wọn ká máa lọ kí náà ni a máa encourage wọn ká máa lọ kí ṣùgbọ́n bá ti wọ́n tó ọmọ ọdún mẹ́wàá torí pé wọ́n ti ń bọ́ sí stéèjì ìgbà tí ẹ̀sìn ó fẹ́ di ọ̀ràn yẹn lé wọn lórí in tó dẹ̀ yẹn jù lẹ́yìn ìmú ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo òun náà lọ̀rọ̀ ọ̀run gẹ́gẹ́ bí tí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tí ó fi ṣà tó fi kọ́ wa bákan náà in tí ọba subhanahu wa ta'ala tó fi rílẹ̀ nínú alukur'an karim sọgbàtọ́ náà ọba ń sọ fún ẹgbẹ́ muhammad sallallahu alayhi wa sallam ipe wa amúr ahlẹ̀kẹ́ bí sọlá máa pa àwọn ẹbí rẹ̀ láṣẹ kan máa kírun wọ́stọ́bìrì àléhà ìwọ náà dúnímọ̀ irun kíkí kó o farabalẹ̀ pẹ̀lú irun eléyìí nǹkan tó ní ìdí wíwé káàbùnú sí dáadáa ni eléyìí ń tá a fi mọ òbí tó dáa àtòbí tí ò dáa òbí tó dáa yóò mọ pọmọ láṣẹ pé kó máa kírun ni kò ń ṣe sáìnì òbí tó dáa ní káwá school tó jẹ́ the most expensive school láti fọmọ wá sí sáìnì òbí tó dáa kọ́ yíhun èyíhun worldly things ni ìtọ́mọ́ fẹ́ lọ achieve níbi tó fi sí ẹ̀yìn ó lè achieve ẹ̀ níbi tí ó tó yẹn ọmọ lè lọ public school tó ṣe yí pé yóò wà mọ́ brilliant yóò dẹ́ excel ju ọmọ tí wọ́n jù sí school tó ṣe pé òun ló wọ́n jù lọ ṣùgbọ́n sáìnì pé o ọmọ òun náà ni wípé ọ̀rọ̀ alkiyama rẹ̀ wọ́n fi takaiti láti kékeré ni ọ̀pọ̀lọpọ̀ òbí tí àwọn ọmọ wọn di ẹni tí ò kírun tí ò níkàkún fọ́rọ̀ ẹ̀sìn ó wọ́ wá látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí láti bàtà ọmọ ètí wọn kékeré bẹ́ẹ̀ ni òbí lè gbìyànjú tí ẹ ń gbà míì kó ṣe rí pé kó ṣe pé kí kádàrọ̀ ọlọ́wọ́ bá gbọ́wájú ó tíráì fún ọmọ ṣùgbọ́n gbogbo bó ṣe tíráì tó náà ọmọ padà ẹ̀yà kuyà náà ni òbí yìí ò ní fọ́ọ̀tì ó ti ṣojúṣe títí ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan rí láwùjọ lónìí látara negligence ọ̀pọ̀lọpọ̀ òbí ni àìkọmọkún nípa títọ́ láti lè fi rojú ojú rí ọlọ́run ba èyí tá a sọ pa kàákún òun náà ni pé bóò ló ṣe fẹ́ mẹ́kì ẹ̀ láyé bóò ni ó ṣe jẹ́ láyé ṣùgbọ́n a ti gbàgbé wípé tá a bá kúrò láyé tán a ṣì para ń lọ́bi kan ọlọ́run subhanahu wa ta'ala sọ pé al-akhiratu khairun wa abqa alkiyama òun ló lóore jù òun dẹ̀ ni tí ó ṣẹ́kù òun ni tó lóore jù òun dẹ̀ ni tí ó ṣẹ́kù gbogbo ta bá wò pé a fẹ́ kójọ láyé ń bíbà yìí ayé náà gbogbo ó tán ayé náà gbogbo ó parí sí ṣùgbọ́n èyí tó lóore fún wa òun náà lálkiyama ọlọ́run subhanahu wa ta'ala fi ń sọ fún wa nínú súra mi nínú alukur'an karim ó ní yá ayọ̀ lẹ́dínà amánu mo pè é olùgbàgbọ́ òdodo kú ànfúsàkùn wà áhìlíkùn náírà ẹ dáàbò bo ara yín wà áhìlíkùn náírà àti àwọn ẹbí yín náírà níbi aya yìí àti aya tanka yìí wà ámúr áhìlẹ̀kẹ̀ bí sọlá pa àwọn ẹbí rẹ láṣẹ kan máa kírun wà stọ́bìrì ìwọ náà dún ní máa kó ṣe sùúrù pẹ̀lú òun àárí pé ààyè eléyìí ó ń tú ààyà ti tọ̀hún ni ó ń ṣàlàyé apá kan nu ààyà tọ̀hún ìpéyà ayọ̀ lẹ́dínà àmọ́nù ẹ̀yin olùgbàgbọ́ mo pè yín kó ànfùsàkùn ẹ̀dá ara yín ara ìdáàbòbò ara èèyàn náà ni pé kéèyàn máa ṣe ń tọ́lọ́wọ́ bá pààyàn láṣẹ wàhálì kò ẹ dáàbò bo àwọn ẹbí yín ọmọ yín ìyàwó yín òun náà ní ká má jẹ́ kẹ́nu wárọ̀ lórí wọn kájẹ́ni tó ṣe wípé yóò mọ pa wọ́n láṣẹ ntí ọlọ́wọ́n ọba pa láṣẹ ká mọ kọ̀ fún wọn ntí ọlọ́wọ́n ọba kọ̀ fún wa ọgọ́rùn òbí lónìí òun ló rí àwọn ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ tí wọ́n máa lúwẹ̀ẹ́ nú nǹkan tí ọlọ́wọ́n bá ṣe léwọ̀ tí wọ́n máa gbéjù sílẹ̀ àwọn nǹkan tí ọlọ́wọ́n bá ṣe lọ́rọ̀ yẹn a máa pé òun fẹ́ káwọn ní clash ṣùgbọ́n tí àwọn yẹn bá dun ní ẹ̀tọ́ rẹ̀ nínú àwọn ẹ̀tọ́ ayé kan ní yóò bá ajá gbogbo tó jẹ́ ìjà ṣùgbọ́n ìyàwó lè máa ṣe nǹkan tó tako tọ́lọ́hún àwọn òpó wọn fẹ́ ní wàhálà pẹ̀lú ẹ àwọn ọmọ lè máa ṣe nǹkan tó tako tọ́lọ́hún yóò òpó wọn fẹ́ ní problem pẹ̀lú wọn kó fún wọn lẹ̀ kí kálukú lo láìfù títí ẹ̀ wàláhì irú òbí bẹ́ẹ̀ kò nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn tó bá nífẹ̀ẹ́ wọn alkiyama wọn ni ó dù bó ṣe du ayé wọn lọ alkiyama wọn ni ó dù ju bó ṣe ń ju ayé wọn lọ ṣùgbọ́n látara wípé àwòpá àfẹ́ṣẹ́ra wa àwọn nǹkan tó ṣe wípé ọlọ́wọ́n ọba tó pàṣẹ àmọ́ gbé àwọn nǹkan wọn ẹ̀jù sílẹ̀ àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba kọ̀ fún wa àmọ́ lúwẹ̀ẹ́nu rẹ̀ nítorí pé kí ni àfẹ́ṣẹ́ra wa nítorí pé kí ni àwọn ojú rí ara wa bẹ́ẹ̀ ni táàbà wo ojú rí ojú rí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala la gbọ́dọ̀ síwájú àwọn tá à ń wo ojú rere wọn ní tó súnmọ́ ní ká padà fibi san wá gẹ́gẹ́ bí ìṣe ọmọ ènìyàn so ló fọ́ tó jẹ́ pé ẹlòmíì yóò fẹ́ kó ṣe wípé kẹ́ ẹ máa ṣàpọ́nlé o ṣùgbọ́n nǹkan fún yóò ṣàpọ́nlé ọlọ́run ẹni tí ó ṣàpọ́nlé ọlọ́run ọba kí là ń pọ́nlé lára rẹ̀ ẹni tó ṣe ipò nǹkan fún rẹ̀ ni ó mọ̀ wípé ntọ́lọ́run ọba sọ ní ó dẹ̀ fẹ́ kẹ́ ṣe nǹkan tó wà contrary sí nǹkan yẹn nítorí pé kí ni ó fẹ́ kẹ́ ẹ nínú ọlọ́mọ ọba ní kú anfusakum ẹ̀dá àbùbọ̀ ara yìí wa ahlikum àtàwọn ọmọ yìí naran níbi iná kan wà kúùdù annasu wal hijara tó ṣe pé ìyìn àti òkúta làámà fi kuná náà alayha malaikatun ghilabun shidad iná tó ṣe pé àwọn màláíkà tí wọ́n jẹ́ sangisanya àwọn màláíkà tí wọ́n láàánú àwọn aláníkan máa bójútó la ya'suna Allaha ma àwọn ń takò àṣẹ ntọ́lọ́wọ́n bá ti pa wọ́n láṣẹ làwọn ń ṣe yàtọ̀ sí àwọn ọlọ́pàá ayé yàtọ̀ sí àwọn oríṣiríṣi àwọn tí wọ́n láwọn alágbófinró tó ṣe wípé ẹlòmíì ẹ bá ti bíráìbù rẹ̀ èyí tó yẹ kó ṣe kò ní ṣe mọ́ àwọn eléyìí láyà àsunàlá àmọ́ àmàrà wọn ìtọ́lọ̀ bá pa wọ́n láṣẹ wọn ń yẹ wò lẹ́ẹ̀mejì kan wá tako àbí kan gbé sẹ́gbẹ́ kan nítorí pé àwọn fẹ́ fi ṣàánú ẹni tí ọlọ́wọ́n ọba tó ní káwọn dí pẹ̀lú ẹni tọ́lọ́ ọba ní káwọn fìyà jẹ rárá wọ̀yẹ́ fàálù náà yóò marú ntọ́lọ́ ọba ti pa wọ́n láṣẹ òun náà ní tí ó máa ń ṣe so eléyìí ló sọ fún wa ipa wípé àmì ìnífẹ̀ẹ́ bíi wa òun ni ká máa tọ́ wọn síbi tọ́lọ́run ọba àtọ́mọ àtìyàwó ni àmì ìnífẹ̀ẹ́ àwọn ọmọ wa ìyàwó wa òun ni ká máa kọ ìwà àbàjẹ́ fún wọn ṣùgbọ́n ká dákẹ́ lórí ọ̀rọ̀ wọn ká láàfẹ́ ṣe wọn àfẹ́ ká bínú sí wa àfẹ́ ká wojú ara wa àwa dákẹ́ ànífẹ́ wọn àwọn afẹ́sì a máa béèrè wọn á ní eré òbí pàtàkì lọ ìwọ obìnrin tó bá rí iná tí wọ́n dálẹ̀ wọ́n wá fẹ́ mú ọmọ bíbí inú rẹ̀ wọ́n fẹ́ sọ sínú iná yẹn bóò ló ṣe ṣe iná ayé yìí wọ́n dáná kan lẹ̀ nísìn àwa wò pé ọmọ rẹ̀ wọ́n sọ sínú rẹ̀ ó ní bó ṣe gbarata in fact ó lè sọ wípé kí ni ká sọ̀rọ̀ sínú náà èyí tún yẹ sọmọ ẹ̀ síbẹ̀ òbí mi ibi tó nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ dé ó lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n iná ayé àti iná alkiyama èwo ló jura wọn lọ kò wá sí ọ̀nà tí wọ́n lè fi dáàbò bo ọmọ èèyàn níbi ju pé kí ni ká pa á láṣẹ kó ṣe dáadáa láyé ń bí wọ́n àmúra àhàlẹ́kẹ̀ bí sọlá ọlọ́run ní àwọn ẹbí rẹ̀ máa pa wọ́n láṣẹ pé kàn máa kírun wọ́n stọ́bìrì àlẹ́ ìhà ìwọ ìwọ náà jẹni tí ó dùn ní mọ́ ìmọ̀ kírù àárí pé ńgbà tọ́lọ́wọ́ bá ròyìn ànábì eh, eh, ismail alayhisalatu salam lára tọ́lọ́wọ́ bá fi ròyìn ẹ̀ ni pé wàkánà ya amúrò aláwòbí sọlá ti ó máa ń pa àwọn ẹbí rẹ̀ máa ń pa wọn láṣẹ pé ká kírun ká máa owó wọn ká máa dúkìá wọn eléyìí ni àmì òbí dáadáa eléyìí ni àmì ọkọ dáadáa ṣùgbọ́n káwo pa àfẹ́ ṣẹra wa ní ìfẹ́ kíyàwó mi bínú sí mi kálukú náà ní fírídọ́ọ̀mù eléyìí ó kì ṣe wà tó dáa ọlọ́mọba ni wọ́n stọ́bìrì àlèyà ìwọ náà ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run yẹn ìwọ náà jẹni tó ṣe wípé yóò farabalẹ̀ pẹ̀lú ẹ ẹ̀kọ́ mi tá a rí kọ́ bẹ́ẹ̀ òun ni pé àgbọ̀rọ̀ jẹni tó ṣe wípé yóò máa kọ ìwà àbàjẹ́ fún yàn ṣùgbọ́n abẹ́ni tí ó mọ pàwọn èèyàn láṣẹ dáadáa ṣùgbọ́n tó ń pàwọn èèyàn láṣẹ òǹkan fún lè òmúṣẹ ọlọ́run jẹ́ pé ẹni tó bá jẹ́ àfẹ́sìn eléyìí tó ń bẹ lórí rẹ̀ ju bó ṣe ń bẹ lórí àwọn yòókù lọ torí pé òun ló ń ṣe wáàsí òun ló ń bá àwọn èèyàn sọ̀rọ̀ in tó ń sọ fún àwọn èèyàn lára nǹkan tí ó jẹ́ kí dáwà rẹ̀ jẹ́ àtẹ́wọ́gbà lọ́wọ́ àwọn èèyàn òun nìkan rí wípé n tó ń sọ fáwọn pé káwọn máa ṣe ń dáadáa yẹn pàtàkì lọ àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ràn yẹn wọ́n rí póun gan fúnra ẹ̀ ṣe nítorí káwọn ọmọ ṣe níwọ́ àbàjẹ́ yẹn wọ́n rí póun gan fúnra ẹ̀ ṣe òbí tó fẹ́ dé kí ọmọ kó ṣe dáadáa dáadáa ọmọ gbọ́dọ̀ máa rí póun òun náà ṣe ẹ̀kọ́ tó máa ń kọ́ látara ìtòǹrí ni tọ́mọ bá rí àwọn òbí rẹ̀ lẹ́ni tó ṣe pé wà upright ó súnmọ́ kó ṣe pé uprightness yẹn lòun náà mú ṣùgbọ́n ọmọ tó bá rí àwọn òbí rẹ̀ lẹ́ni tó ṣe yí pé kò ní kàkún fún àkírun ó rí àwọn òbí rẹ̀ lẹ́ni tó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run a ní láti lọ jìnnà irú ọmọ bẹ́ẹ̀ náà ní tóun ṣe òun ni pé kó na mọ́ mọ́ kírun ìtìrú ọmọ bẹ́ẹ̀ ní ó ṣe òun ni pé kóun náà máa ṣẹbọ kó mọ owó púpọ̀ lọ́lọ́wọ́ ọba àfi pẹ̀lú àánú ọlọ́wọ́ ọba lókù àfi pẹ̀lú àánú ọlọ́wọ́ ọba olóhùn jẹ́ pé òbí ìta afẹ́ káwọn ọmọ wáyà ní dáadáa wọ́n gbọ́dọ̀ rí àpèjúwe lára wa òbí tí ò fẹ́ kọ́ mọ́ máa ṣe ránù káàkiri ṣùgbọ́n fúnra rẹ̀ ló gbé àwọn nǹkan tí ó ba láìfọ àwọn ọmọ rẹ̀ jẹ́ wá sínú ilé òun ló mú àwọn home videos oríṣiríṣi àwọn ọmọ tán wọ̀wọ̀ kú wọ̀ àwọn ọmọ tó ṣe pọ́n gbádùn oníkan máa kọ́ àwọn ní ẹ̀kọ́ tó ṣe yí pé kò rí kọ́nú alukur'an oníkan máa kọ́ àwọn ní ẹ̀kọ́ tó ṣe pé kò wa sallam àfi kí máa wo àwọn ọmọ kọ́mọ àwọn ọmọ tán sí gbáyà lẹ̀ àwọn ọmọ tán sí tán lẹ̀ àwọn ọmọ tí wọ́n gbádùn àwọn ọmọ tó ṣe pé ìsọkúsọ náà ibi tí ó ti títí ẹnu tí ó ti káwọn ọmọ bee ni aya al karim ó tó fún wa ọ̀rọ̀ anábọ́wá Muhammad sallallahu alaihi wasallam ó tó ní fún wa ìṣesí àwọn ẹni ìṣíwájú wa ìtàn wọn ó tó ní fún wa tá a bá ń sọ pé à wá good morals àwọn values àárín inú àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n àwọn wípé ẹ̀kọ́ àwọn ìgbékúgbé sínú ilé ọmọ náà wà di ọmọ tó ṣe pé kò tí tó nǹkan òun náà ti máa rìnrìn bó ṣe ń tẹ̀ lọ́kùnrin káàkiri nígbà tí ò tí ì tó lọ́kọ ni èyí tó jọ́kùnrin wọn náà máa lé obìnrin káàkiri látara pé kí tí àwọn òbí wọn tí wọ́n expose wọn sí so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń sọ fún anábì wa muhammad sallallahu alaihi wa sallam wa stọ́bìrì àlèyà bẹ̀ ṣe sùúrù pẹ̀lú yìí ìwọ náà fi àyè lẹ̀ láti máa kírù kò ń ṣe wọn àná yẹn nìkan wọn ló jẹ́ pé ọmọ rọ̀jà láwọn gẹ́gẹ́ bí alimami malik rahimahullahu ta'ala ṣe gbọ̀wá nínú ọ̀pọ̀ wọ́n ní túmọ̀rù bá yẹn náà fílà lóru o tó bá dé pọ́ìntì kan yóò wá jí àwọn ọmọ yóò jí àwọn ìyàwó náà ibi ẹ̀yin náà ẹ̀ kírun ẹ̀yin náà ẹ̀ kírun yóò wá ka àyà yìí fún wọn ipe wa amúr ahlẹ̀kẹ̀bi sọlá ti wọ́n stọ́bìr àlèyà máa pa àwọn ẹbí rẹ̀ láṣẹ kan máa kírun ìwọ náà mọ́dẹ́kùnà mọ́jáfara níbi ìrù kíkí ìwọ náà dúnímọ̀ ìmọ̀ kírun eléyìí ni ìlànà àwọn ẹni ìṣíwájú wa eléyìí ni ìlànà àwọn ẹni eré ká dìde lóru láti yẹn náfìlà bá a ṣe lágbára mọ́ ká kí wítìrí wa eléyìí nǹkan tó pàtàkì púpọ̀ ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni aw ti ruya alal qur'an fa inna la witrun yuhibbul witra ó ní ẹ̀yin tọ́lọ́ wọn bá sọ alukur'an kalẹ̀ fún ẹ máa dìde kẹ́ ẹ máa kírun lóru ẹ kí irun ọ́dì ní òru bó ṣe yọ ọ̀kan ni bó ṣe mẹ́ta ni bó ṣe márùn ni bó ṣe méje ni bó ṣe mẹ́sàn ni àwòtí wuya alalkur'an fẹ̀yìnà láàwí tó rìn yọ̀hẹ́bùl wìtara ọlọ́run ọba ọba àso ni ó nífẹ̀ẹ́ nǹkan àso torí náà ẹgbìyànjú àti yànnáfìlà ní òru ọlọ́run ọba subhanahu wa ta'ala ń tẹ̀síwájú olílà nasaluka rizqa àwọn ọlọ́run ọba àwa lọ́dọ̀ rẹ̀ àrísìkì iṣẹ́ tá a ní kó ṣe òun ni kí wọ́n máa ṣe nahnu narzukuk àwọn ọlọ́wọ́n ọba a ṣe jẹ ẹ̀mú fún ọ iṣẹ́ tá a gbélé ẹ lọ́wọ́ òun ni kí wọ́n mójútó òun ni kó gbárùkù tì eléyìí ló fà tó jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ń ṣe wáàsí fún àwọn èèyàn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala dẹ̀ ń ṣe fún àwọn nǹkan tí ó máa jẹ ní rọrùn àwọn nǹkan tí ó máa jẹ nírọ̀rùn ọlọ́run bá ń ṣe fún ṣùgbọ́n ọlọ́run bá ti sọ fún tẹ́lẹ̀ pé wà látàmú dáná àìnáìkà ìlànà tààrà bíi azọ́áján zarat alhaya ti dúnìyà ọlọ́run ní máa ràn jú nǹkan tá a ṣe fáwọn kan ṣùgbọ́n ẹni tí wọn náà jẹ ẹni tó mu àwọn ọlọ́run bó ṣe fún ẹ ní ṣíṣe tó ṣe pé kí ni òun láyé ọkàn pẹ̀lú rẹ̀ torí pé arísìkí téèyàn láyé ọkàn pẹ̀lú ẹ̀ lárísìkí gidi àrísìkí téyàn ò bá ti láyé ọkàn pẹ̀lú ẹ̀ kò ń ṣe àrísìkí gidi fún yẹn béèyàn bá kójọ yóò tún máa wá sí i náà ni yóò máa wá sí i débi wípé kò kọrọ in tí ó bá dà bó ṣe kó ń ba tàwọn èèyàn jẹ́ ni kó ń pa àwọn èèyàn kan lẹ́kún kó ń ba tàwọn èèyàn jẹ́ torí pé kí ni kò ní ayé ọkàn pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́n bá ṣe fún un muhammad sallallahu alaihi wa sallam oni qad aflaha ó ti jèrè man aslama ẹni tó gba islam ọ̀rùsìkọ̀ káfáfá ọlọ́wọ́n bá rẹ̀ fún ni tí ó tó wàkọ̀ náà ọláwọ̀ bí máa ta ìtọ́lọ́wọ́ wá fún yẹn ọlọ́wọ́n ọba ní kó láyé ọkàn pẹ̀lú ẹ wàláhì tí gbogbo wa tó bá ṣe pé ń tà ń rí à ń jẹ àmú à ń ríbi sùn tá a bá láyé ọkàn pẹ̀lú àwọn nǹkan yẹn gbogbo àwọn nǹkan tá a rí láyé lónìí àdìmọ́ rí gbogbo àwọn kan tá à ń rí nínú ìlú lónìí àní máa rí èèyàn kankan gbé àmánà ti lọ́wọ́ pé kí a jẹ gọ́fúnà àbá fi jẹ pírẹ́sidẹ́ǹtì àbá fi jẹ chairman local government àbá tí ẹ fi ẹ́ jẹ kínní kan ládùúgbò kó ṣe pé tí ó sáré máa lé náà níbo ló ṣe fẹ́ kó gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbà tó o bá kó kí ló fẹ́ fi ṣe o ò lè jẹ ju tó jẹ lásìkò kan náà lọ bẹ́ẹ̀ ni aṣọ tó wọ̀ o ò lè kan aṣọ mẹ́rin márùn-ún mẹ́fà ò lè kàn pọ̀ lẹ́ẹ̀kan náà tó bá ní mọ́tò mélòó kan ò lè gun gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ilé tó kọ́ ò lè gbé gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ibi kan náà ló sùn sí aṣọ kan náà ló wọ̀ bákan náà mọ́tò kan ló gùn kí nǹkan tó tún lé láyé kò sí tó fa ju àìní kọ̀nà àlọ́ àìní ayé ọkàn ọlọ́wọ́ bá fi sọ pé alhakumu takathur hatta zurtumul maqabir mo fẹ́ pọ̀ jù ẹ lọ lówó mo fẹ́ pọ̀ jù ẹ lọ lọ́lá mo fẹ́ níyì jù ẹ lọ òun ni nǹkan tó mú yín gbàgbé tẹ́ẹ̀fì rántí ọlọ́run ọba tẹ́ẹ̀fì láyọ̀ kan hátà zurtumul maqabir ọlọ́run ní tẹ́ ń bá yí nìyẹn tó fi di pé kí ni wọ́n ju yín sínú sàárè bọ́ọ̀lù bẹ́ẹ̀ ni mo nílé mo nílé yìí táwọn á ní òkè ẹ o ṣe fáwọn ọmọ rẹ nítorí oní náà ni ó tún àwọn ọmọ ẹ jẹ kí ni nǹkan tó tún lé kó ṣe yí gbókè bó làwọn èèyàn ṣe tún fẹ́ làwọn èèyàn náà fẹ́ fi rí jẹ kó ṣe pé yẹn ni tí ó jẹ tó múmú lọ́kàn yẹn èmi ń gbádùn tèmi alhamdulilayi àwọn ọmọ mi náà rẹ̀ ni mo ti ṣe fún wọn ìtókù ni pé owó tí mo ń wáyé owó bó mo ṣe fẹ́ ṣe dáadáa fáyé bó mo ṣe fẹ́ ṣe dáadáa fún àwọn èèyàn èèyàn gidi nu ẹni tó ṣe pé owó tó ń wá onímí nínú ṣùgbọ́n ẹni tó kàn fẹ́ máa kó jọ tó kàn máa fẹ́ máa kó jọ lásán irú èèyàn bẹ́ẹ̀ kò mọ téèyàn fowó ṣe ó kàn kó jọ tó bá yá àwọn èèyàn kò ń nànàkúnà olóòjẹ́ pé tálómìí bá rí wà owó báyìí bí a ń gbé obìnrin kó gbé kó náwó fún kó rọtí fún àwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó ló ń ṣe kíni òun fi ń yọ̀ náà ni òun fi ń celebrate ni ọlọ́mọba subhanahu wa ta'ala ó sọ fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam pé àwa la gbé ẹ dìde ní òjíṣẹ́ ntó jẹ àwọn ọlọ́wọ́ bó ṣe fún ẹ la nas'aluka rizqan àní o máa wá káàkiri àrísìkì títí ẹ àní kó o ṣàrísìkì kan fún rẹ nahnu narzukuk àwa làwọn ṣe bó ṣe máa jẹ títí ẹ kan ní wípé márùn júmọ́ nǹkan àwọn èèyàn ní ayọ̀ kan pẹ̀lú tá bá ti ṣe fún ẹ wal aqibatu lit taqwa àti bọ̀tán dáadáa àwọn tó bá páyọ̀ ọlọ́run ọba ni wọ́n ní ẹni tí ó páyọ̀ ọlọ́run ọba kò lè ní àti bọ̀tán dáadáa bó ṣe kó gbáwọn èèyàn lójú ló fi kó jọ àti bọ̀tán rẹ̀ ò lè dá bó ṣe wípé ó ṣe aburú fún àwọn èèyàn ló fi kó àti bọ̀tán rẹ̀ ò lè dá àti bọ̀tán yóò máa bẹ fún àwọn olùpáyọ̀ ọlọ́run ọba ọlọ́run sọnù ayẹ ó ní wàá máa yẹ ẹni tó bá páyọ̀ ọlọ́run ọba wàá máa yẹ tẹ́kílá ẹ̀jẹ̀ allah ọmọ àkàràjà ẹni tó ọlọ́wọ́ ọ̀nà àbáyọ̀ ọlọ́wọ́ máa ṣe fún ibi tó ń gun òfẹ̀mí sílẹ̀ àrísìkí ó ti máa ọdí wá bá ṣe ní ká ṣe ni ṣe ní ká ṣe ni ọlọ́ní ká má ṣe léyìí ó dẹ̀ ń tọ́ ti tá ń sọ òun náà ni tó ṣe wípé aláyọ̀ gẹ́gẹ́ bí ta ti síwájú ẹni tí ó ń rí àrísìkí ṣùgbọ́n kò ní ayé ọkàn pẹ̀lú rẹ̀ yíò ń ṣàrísìkí gidi kò sí tí ó lè tẹ́ lọ́wọ́ yóò máa lè náà ni àrísìkí tó ṣe gbóǹgan fún rẹ̀ kò ní lè sùn bádùn kò ní sí ìfọkànbalẹ̀ fún èyí wọ́n ṣe àrísìkí àrísìkí ní téèyàn rí tó ṣe pé ayé ọkàn dẹ̀ ń bẹ fún pẹ̀lú ẹ̀ ọlọ́ni ọmọ ìyẹn tẹ́kílà ẹni tó bá ti ń páyọ̀ ọlọ́wọ́ wa tó ṣe pé ń tọ́lọ́wọ́ bá ní kó ṣe ló ń ṣe àwọn nǹkan tó ní kó jìnà sí ló ń jìnà sí ọlọ́ọ̀bá ní yẹ́jà aláwọ̀ makaraja àti bọ̀tán ọ̀nà àbáyọ òun ọlọ́wọ́ bó ṣe fún wà ìzúkùnmí àìsílẹ̀ àtẹ́sùn ibi tí ó rúkan lọ́wọ́ bó ti ṣàrísìkú fún eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ tí mùsùlùmí gbọ́rọ̀ ní lọ́kàn nípa wípé ìlànà tó ń tọ́ tó jẹ́ ìlànà tọ́lọ́wọ́ bá yọnu sí kó mọ́ mi lórí ẹ̀ kó mọ́ fóyà lórí rẹ̀ ìlànà náà nù èyí tó ń bá ń rí níwọ̀nba bó ń ṣe ń rí kó ma ní ayò ọkàn pẹ̀lú ẹ torí wípé ẹni tó páyọ ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ lẹni tó ní àti bọ̀tán dáadáa ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ayata kan fún wa lọ́sẹ̀ tó kọjá ó ní wàláwọlá an yakuna nasu ummatan wahidatan laja'anna liman yakfu bi rahman libuyutim sukufa min fiddatin wa ma'arija alayha yadhharun ọlọ́run ọba ní tí ó máa ṣe gbogbo àwọn èèyàn wọn ò fẹ́ dojúkọ bìkan náà ni kí ogun wọn jẹ́ kéfèrí ọlọ́ni àwọn tó jẹ́ kéfèrí yẹn àwọn làbá fún ní ìgbádùn láyé ń bíbà yìí tó yẹ pé kí ni ilé wọn yóò jẹ́ ilé góòdù ilé wọn yóò jẹ́ ilé sílvà àwọn staircase sílé wọn wọn ó ṣe gbogbo ẹ̀ sílvà ni bákan náà wàlíbú yóò ti mọ abọ́ àwọn ilé wọn a àáṣe síbẹ̀ sùúrù làwọn ibùsùn tó ṣe pé gbogbo ẹ̀ náà yóò jẹ́ ti ti góòdù ni tí yóò jẹ́ ti ti sílvà so eléyìí sọ fún wa ipa wípé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó lè fún àwọn èèyàn kan lówó kó fún wọn lọ́lá kó fún wọn lọ́rọ̀ kámọ̀ wọ́n pé ah, àwọn olóríire ní àwọn èèyàn dáadáa làwọn eléyìí àwọn táyé yẹ nìyí àdánwò títí wọn nu ẹlòmíì ni àdánwò títí ẹ ní pé kí kó ní kí nǹkan sáfẹ́rẹ́ fún àdánwò ẹ nìyẹn ọ̀nà ni eléyìí ọ̀nà tó fẹ́ fi dán wò òun ni bóyá eléyìí ọ̀nà tọ́nà fẹ́ fi dán o ní bébí àìní rẹ̀ yóò complain dé lẹ́bù pé kí ni yóò dá láì múre sí ọlọ́run ọba subhanahu wa ta'ala sọlọ́run ọba ń sọ fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam pé wàlá aqibatu lit taqwa àti bọ̀tán dáadáa yóò máa bẹ fún àwọn olùpáyọ̀ ọlọ́run ọba wa qalu lawla ya'tina bi ayatin min rabbi àwọn kèfèrí àwọn tí wọ́n gbọ́ lọ́run ọba gbọ́ wọ́n ní kí ló ń sọ fún wa tó wá fẹ́ ká gbóhùn gbọ́ kó mú àmì wá fún wa látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ká lè mọ̀ wípé òjíṣẹ́ ọlọ́run ọba ni ká lè mọ̀ pé ẹni tó yẹ ká tẹ̀lé ni ọlọ́ni awalamta àti ìbáyínà tó máa fi sọ̀rọ̀ fi kúlà kí ni nǹkan tí wọ́n ń wá àwọn àlàyé tó ń bẹnú àwọn tíra tó ṣáájú ṣe bó ti wá bá wọn àwọn yahudi nasọ́ra in tó ń bẹnú tíra wọn ó tó wọn láti lè juwọ́lẹ̀ fún ìrẹ muhammad sallallahu alaihi wasallam ó ń bẹnú tíra wọn ipe òjíṣẹ́ ọlọ́run ọba kan bọ̀ báyìí báyìí báyìí lórúkọ rẹ̀ ṣùgbọ́n àìní kan ṣe òun nìkan tó ń ṣe wọn bí àwọn kèfèrí maka náà ni tó ṣe rí pé àìní kan ṣe yóò jẹ́ kán máa tako wáàsí anábíwá muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni walau anna ahlaknahum bi azabi min qablihi laqalu rabbana ọlọ́ni ká nípa ti pa wọ́n ṣíwájú kí òjíṣẹ́ tó dé wá bá wọn laqalu rabbana wọ́n ní ìrẹ́ ọlọ́wọ́ bá wá o láwùlá arsalta ilayna rasulan a kò bá mà dáa kò bá ti dáa kó ṣe wípé oró jíṣẹ́ sí wa fanattabi ayatik so that a lè tẹ̀lé àwọn òfin rẹ a lè tẹ̀lé min qabli an nadhilla wa nahsa ṣíwájú ká tó di ẹni yẹpẹrẹ ká tó di ẹni dójútì a ti ṣe ọlọ́wọ́ bá ń ló jíṣẹ́ sí wọn èyí tí wọ́n gbà fójíṣẹ́ wọn àgbà fójíṣẹ́ wọ́n tún wá àwọn àwáwí kan anabi musa alayhisalatu wasalam kí làwọn yahudi ṣe wọ́n pè é nírọ́ wọ́n sọ̀sọ̀kúsọ ń pa rẹ̀ wọ́n bu lóríṣiríṣi wọ́n àgbà fún ó bẹ́ẹ̀ lànàbì isa alayhisalatu wasalam gbà tó ń na dáàrin wọn wọ́n bu ni wọ́n sọ̀sọ̀kúsọ ń pa rẹ̀ débi pé kí ni àwọn kan tún pé tó pèrò láti panu wọn kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala tó kó yọ ṣùgbọ́n gbàtánẹ́ muhammad sallallahu alaihi wasallam dé èyí tí wọ́n gbà fún náà wọ́n ń fi anabi isa alaihissalatu wasalam àti anabi musa wọ́n fi ń ṣe evidence lé lórí tó ń bó jẹ́ pé tó ń bẹnu tíra àwọn anabi méjèèjì in tó yẹ kán fi gbà fún anabi muhammad sallallahu alaihi wasallam torí pé dáwà àwọn ìpèpè wọn ìkẹkẹ náà ni gbogbo wọn ń pèpè lọ síbi ìmọ̀ ọlọ́run ọba lọ́kan ṣoṣo gbogbo wọn ń pèpè lọ síbi ìmọ̀ ṣe dáadáa ni kò sí ìtò ń pèpè lọ́sọ́dọ̀ ara ẹnu wọn ṣùgbọ́n àìní kan ṣe ó kí wọ́n máa takò ó wọ́n wá ń lo àwọn nǹkan ẹ̀yẹn as evidence ìpèka ni pé ó bá mú àwọn àmì wá àbágbà fún un ṣùgbọ́n àmọ́ iye àmì tọ́lọ́wọ́n bá subhana wa ta'ala ti fún àwọn èèyàn tí wọ́n ṣì gbà ọlọ́wọ́n bá ní wàkà ayyimin ayatin fi samawati wal ardi yamuruna alaiha ọlọ́wọ́n bá ní àmọye àwọn àmì tó ṣe wípé èyí tó wá láti sánmà èyí tó wà lórí ilẹ̀ yamuruna alaiha wa ma'ana amuridun tó ṣe wípé wọ́n ń gbabẹ̀ kọjá tán ń rí láti lè gbà fún ọlọ́wọ́n ṣùgbọ́n wọ́n ń turn away from it wọ́n ń wo pé kí lélẹ́yìí ṣùgbọ́n tó bá rí jọ́ ń gbé ní dàlkìámà kálukú ó máa jẹ̀ka ni kọ́lọ́ ọmọ kàwákúnú àwọn tí ó máa kábàámọ̀ tí ó máa jẹ̀ka kó kàwákúnú àwọn tó ṣe wípé wọ́n á tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n bá wọn àlùjẹ́nà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa jẹ̀ka tó bá dojọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà àwọn kó máa sọ gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá ṣe sọ ní suratul mulk wa qalu ọlọ́run wo máa sọ pé law kunna nasma'u aw na'qilu ma kunna fi ashabi sa'ir ah ó máa ṣe o ká ní pé a bá ń gbọ́ nǹkan táwọn òjìṣẹ́ ọlọ́run ọba ń sọ ni ta gbọ́ nǹkan táwọn àfóòníwàsí ń sọ àwòrán àkìlù àbá tiẹ̀ gbọ́ yé tá a ṣe làákàyè ma kunna fi ashabi sa'ir abati wona loni ọlọ́run ní fàtàràfù bìzẹ́mbì ìfọ̀sọ́kan lè asáàbì sàáyìn ìjọ yẹn ni wọ́n máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n ṣíọ̀ ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́run ọba fún àwọn tó ṣe pọ́n bá jẹ́ ọmọ náà kọ́ra bọ́ subhanahu wa ta'ala kó ṣàánú wa kó mọ́ ṣe wà lọ́wọ́ ọmọ náà tó bá di jọ́ ń gbé ní alikiyama àwọn kan ó máa jẹ̀ka ó máa bè lọ wọn pé máa salaka kun fi saqara kí ni pírọ́blẹ́mù yìí bó lẹ́ ń ṣe dọ́mọ́ná qalu lam naku minal musallin ọlọ́nu wọ́n máa sọ ìgbé gbàtà ń bẹ láyé wọ́n ṣe wá sí fún wa ṣe wá sí fún wa à ń kírun ní walam naku miskin àwọn owó wa à ń yọ zaka ń bẹ̀ pé ká fún àwọn aláìní àwọn ọmọ òrukàn wa kunna nakhudu ma'al kha'idin àwọn èèyàn tó ṣe yí pé wọ́n nìkan ṣe tí wọ́n ọ̀rọ̀ ọlọ́wọ́ bó jọwọ́ lójú àwọn tá ń bá rínú wàkúnnanu kadhibu bi yawmi din ọjọ́ kan yìí ọjọ́ ń gbéǹde à ń pè é nírọ́ à ń wo bí pé nǹkan tí ò ní ṣẹlẹ̀ ní hátà àtàna al kan tí ó ní ẹ tó bá rí ni òní wọn náà kò lè wúlò fún fama tanfa'uhum shafa'atu shafi'in ọlọ́run ní ìṣìpẹ̀ olùṣìpẹ̀ kan àbáwọn olùṣìpẹ̀ kan ò lè wúlò fún wọn jẹ́mọ́ alukurani tó fún wa ní ìmọ̀nà àfẹ́ni tí yóò bá nìkan ṣe lókù ẹni tó bá nìkan ṣe mẹ́sẹ̀jì alukurani ti tó fún wa àmọ́yé àáyà lófin rilẹ̀ mọ́ ṣe bọ pẹ̀lú ọlọ́run mọ́ pé nǹkan mi lẹ́yìn ọlọ́run mọ́ gbọ́nran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run mọ́ jẹjẹ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run àmọ́yé àáyà lófin rilẹ̀ mọ́ kírun mọ́ yọ zakowú ẹ àmọ́yé àáyà lófin rilẹ̀ ṣe báyìí ṣe báyìí mọ́ ṣe léyìí ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà àwọn èèyàn ń gúnrí kúrò ń náà ni àwọn èèyàn ò gbọ́ náà ni ẹni tó tún ń sọ fún wa àtúnmù lọ́ta àámu lẹ́ni tó ṣe pé bí ẹni tó ti mú nǹkan le jù ẹni tó mẹ́sìn le jù ẹ̀sìn òrùlé tó bá ń ẹ̀sìn rọ̀ kọjá gbogbo orú nǹkan bẹ́ẹ̀ eléyìí nǹkan tí ó jẹ́ àti bọ̀tán burúkú fún àwọn tó ṣe wípé wọ́n bá kú sínú rẹ̀ ni sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò mọ̀ bèèrè lọ́wọ́ kí ló sọ yín dọ́mọ náà kọlu lamnaku nel musolli ankiru bọ́ọ̀lù yẹn tí ó kí wọ́n ṣe pẹ́rẹ́ ní mùsùlùmí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam al'ahdu lẹ́dí bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà musola àdéhùn tó ń bẹ láàrin àwa àti àwọn òun náà nìrún famantaraka ẹni tó gbẹ́nu sílẹ̀ fọkọtìkáfà ó ti di kìfìrí so ẹni tí ó kí wọn kí ni ìpín rẹ̀ ní islam ọmọ rọ̀dà tó ṣe pé wọ́n dọ́gbẹ́ sí lára náà àwọn kẹfẹ́rí tó ṣe pé dọ́gbẹ́ sí i lára Umar radiyallahu anhu àwọn yẹn wá lọ kí nígbà tó lọ kí ó wá bèè lọ pé ṣé ẹ ti kírun ni àwọn yẹn lọ kí lẹ́yìn wọn àṣùbá ó ní bẹ́ẹ̀ ni àwọn yẹn ní bẹ́ẹ̀ ni a ti kírun a ó ní láhàbọ̀ islam liman taraka ẹni tó bá gbẹ̀rù sílẹ̀ tí yóò kí kò nípinnu islam ẹlòmíín tó ń ṣe kò tó wípé ká sọ wípé yẹn kírun lé gan-an Umar radiyallahu anhu in tó ṣẹlẹ̀ sí yìí ọgbẹ́ tó ṣe pé kò lè jáde wá sínú mọ́ṣáláṣí ni ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà ìgbà táwọn èèyàn lọ kí torí pé kí ni ó dàbẹ̀ ẹni wípé àsìkò òrùn ti tó ó ń bèèrè lọ́wọ́ pé ṣe ti kírun ní mọ́ṣáláṣí wọn láwọn ti kírun ó ní ìrun tó pàtàkì ni la hadda fil islam man taraka as-salah ẹni tó gbẹ̀rùn sílẹ̀ tí ó kì kò nípinnu islam ṣùgbọ́n lómi ò fẹ́ gbọ́rùn kan báyìí lónìí pé ah wọ́n lẹ́yẹ sọ pé mi ò kí ń ṣe mùsùlùmí nítorí pé mi ì kírun eléyìí ni ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam eléyìí ni ọ̀rọ̀ àwọn sahaba radwanullahi alaihim eléyìí ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó dá gbogbo wa fa intabu aqamu salata wa ta zakata fa ikhwanukum fi din ọlọ́run ní tán bá fi lè túbá tí wọ́n ṣe kẹfìrí mọ́ tán wá ń kírun tán yọ zaka owó wọn fa ikhwanukum fi din ọmọ yẹ́sì lẹ́jọ́ jẹ́ tó túmọ̀ sí pé ń gbà tán àbáṣe wọ̀nyí ni kò sí ìpín fún wọn nínú islam ló fi jẹ́ pé nǹkan yìí ń ta gbọ́dọ̀ mú lọ́kùnkún lónìí ọlọ́pàá bá bá ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó bá sọ kò wó pé ànábì mi lélẹ́yìí ó ń sọ fún wàstọ́bìrì àlìyá ìwọ náà dún ní mayọ̀rún kíkí tó gbọ́ jẹ́ pé ànábì sallallahu alaihi wa sallam kò ní fi irun rárẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá ní wàstọ́bìrì àlìyá dún ní mayọ̀rún kíkí so gbogbo òbí tó ṣe yí pé yóò bá jẹ́ òbí gidi tó nífẹ̀ẹ́ àwọn ọmọ àwọn kan tó gbọ́rọ̀ ṣe ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní gbogbo tó bá mú wá ní ẹskíwùsì níjọ́ yẹ nǹkan tí ò ní wúlò fún wọn ni wọ́n mọ̀ sọ wípé rọ́bánà láwọlá arsalta ilayna rasulan fana tẹ́bí ayatika min qabli anadila nadhilla wa nakhsa ilẹ̀ ọlọ́wọ́ báwo ká nípo ti rún òjíṣẹ́ sí wa ní tá a bá tẹ̀lé àwọn wáàsí àwọn òfin àwọn nǹkan tí àwọn òjíṣẹ́ rẹ̀ mú wá min qabli anadila nadhilla wa nakhsa síwájú ká tó dẹni yẹpẹrẹ ẹni dójútì ọlọ́ọ̀bá ní kúlù ìrẹ́ anábì sọ fún pé kúlù mú tara bísùn kálukú ló ń retí ara wọn kálukú ló ń wọ àti bọ̀tán ara wọn fatara bọ́sù ẹ máa wọ àti bọ̀tán yín kémi náà máa retí àti bọ̀tán mi ẹ máa retí àti bọ̀tán mi kémi náà máa retí àti bọ̀tán yín fasata'lamuna man ashabu sirati sawiyi wa man ihtada yóò padà kílẹ̀ sí ẹ padà mọ̀ talẹni tó ń bẹ lórí ọ̀nà tó tọ́ tí ò wọ́gọ̀wọ́gọ́ talẹni tó ṣe pó mọ́nà nú ọ̀mí àti yín yóò padà yé yín ṣùgbọ́n àwọn nǹkan tó ti lọ síwájú ó tó ní nǹkan tí èèyàn fi gbà wá sí ẹ ti rí bọ́lá ọba ṣe dí pẹ̀lú àwọn ìjọ tó síwájú tí wọ́n dúró lójú ojú ọ̀nà ọlọ́wọ́n ọba ẹ ti rí ìtàn òun ṣe nǹkan tó pamọ́ sí yín bákan náà ó ń bẹnu àwọn tírọ̀ ọwọ́ yín ní tí àwọn ànábì yín mú wá ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí ẹ ṣe ń ṣe ń tẹ́ ń ṣe yìí ẹ padà mọ́ta lẹni tó ṣe wípé ó ń bẹ lórí ojú ọ̀nà àtẹni tí ó bẹ lórí ojú ọ̀nà nínú èmi àti ọ̀rọ̀ tó ṣe wípé kò ń ṣe ìjà ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni ó dájọ́ gbogbo wa aleyhisallahu bi ahkamil hakimi ọlọ́wọ́ bá to tó mẹjọ́ dájú lọ ni òun náà lọ́ba tó mẹjọ́ dájú lọ yóò fi ń kálukú ní tó bá gbélé ayé ṣe láì ní ṣe àbùsí fún ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n gbogbo ẹni tó bá jẹ́ òjíṣẹ́ wáàsí títí wọn àbí ntójú ojúṣe wọn náà ní káwọn ṣe wáàsí fáwọn èèyàn ntójú ojúṣe títí wọn nu kan sọ fún àwọn èèyàn láti lè fi bọ́kùn lọ́rùn ara wọn ìpè ìrì ọlọ́wọ́n bá ètò bẹ̀wá ètò gbé fún wa níṣẹ́ àtijẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àfo ni wá sí ètò tó jẹun lógún jù ètò jẹ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ òun ni pé kí ó sọ fún àwọn èèyàn tóun bá ti sọ fún àwọn èèyàn ó ti bọ́ okùn lọ́rùn ara tiẹ̀ ó ti fírí ara titi ẹ̀ àwọn èèyàn wá tẹ̀lé wọn tẹ̀lé láàrin àwọn èèyàn àtọ́lọ́wọ́n ọba nù ṣùgbọ́n tóun náà bá kú tó tó kùnà tí ó sọ tó òdodo fún àwọn èèyàn bí a torí pé kí ni òun wo nǹkan tí ó rí gbà lọ́wọ́ àwọn èèyàn àbó ń torí pé òun ò fẹ́ ṣẹ̀ wọ́n torí pé òun ò fẹ́ sọ nǹkan tí ó bí wọn nú òun náà bá ṣẹ́nu kù tí ó sọ tó yẹ kó sọ ọ́ òun ló wà responsible wájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba sọ pa ilé yìí náà ọlọ́wọ́n ọba ní iná lẹ́dí náà yàtúmú náà máa ń zan náà ní ẹlẹ́bàyí náà tí wọ́n húdá min báàdì máa bàyẹ̀ náà wòlé náà sì fi kìtàbẹ̀ wòlá ìkà yẹlẹ ànumùlá wọ̀yẹlẹ ànumùlá ìlú ọlọ́ni gbogbo àwọn tán dọwọ́ bò tí wọ́n fẹ́ jẹ́ kí àwọn èèyàn wọ́n mọ nǹkan tó ṣe wípé asọ̀kalẹ̀ nù tíra àwọn kan tó ń bẹnu tíra wọn dọwọ́ bò wọn fẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ wọn sọ síta fún àwọn èèyàn min báàdì máa bàyẹ̀ náà wòlí nas fìkítà lẹ́yìn pàtà ti ṣàlàyé ẹ̀ yékéyéké nu tíra ọlọ́ni wo láàyè kàyẹ̀lá ànúmọ̀lá ẹni èpè ni wọ́n ẹni tọ́lọ́wọ́ máa ṣẹ́bílé ni wọ́n wọ̀yẹ̀lá ànúmọ̀lá inú gbogbo àwọn tí máa ṣẹ́bílé èèyàn wo máa ṣẹ́bílé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní ilẹ̀ lẹ́dínà táàbù àyàfi àwọn tó ṣe wípé wọn bá túbá tó jáwọ́ ń bí ìmọ̀ dọwọ́ bu ọ̀rọ̀ ọlọ́run ọba tó jáwọ́ ń bí ìmọ̀ dọwọ́ bu ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ilẹ̀ lẹ́dínà taabu wa aslahu wa bayyanu àfọwọ́n tó bá túbá tó ṣe àtúnṣe tó ṣàlàyé tó pamọ́ fáwọn èèyàn tẹ́lẹ̀ ọlọ́ni fọwọ́lá ìka àtúbọ̀ àlẹ́yìn ọlọ́run èmi ọlọ́run ọba mò ń gbà tútù bá wọn mò ń ṣàmójúkúrú fún wọn mò ń ṣàforíjì fún wọn ṣùgbọ́n ẹni tó ṣe wípé ó ń múra ara nínú ìmọ̀ dọwọ́bò òfin ọlọ́wọ́n ọba irú èèyàn bẹ́ẹ̀ a kò ní excuse níwájú ọlọ́wọ́n ọba a gbọ́dọ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn èèyàn kẹni tí ó mọ̀nà kó lè mọ̀nà ẹni tí ó yé kó lè yé ẹni tí ó parun kó lè parun ẹni tó ṣe wípé kò ní yé kó lè jẹ́ pé yóò ṣe léyìí pẹ̀lú ìmọ̀ ni kálukú ó mú ọ̀nà tó bá wù ilé ọlọ́run bá ń sọ fún wa igbe fàtàrà bọ́sù ẹ máa retí àtibọ̀tán mi kémi náà máa retí àtibọ̀tán yín ọlọ́run bá subhanahu wa ta'ala ló mọ ẹni tó ṣe wípé ó ń bẹ lórí ojú ọ̀nà yóò rẹ̀ padà clear ẹnì kọ̀ọ̀kan wa náà so eléyìí ni mẹ́sẹ̀gì àwọn ànábì ọlọ́run tó ṣe pé kò sí ìtò takora wọn ní gbogbo ẹ̀ nǹkan kan náà ní gbogbo wọn pátápátá òun náà ni wọ́n ń sọ fún àwọn èèyàn kò sí ìtò ń sọ nǹkan tó yàtọ̀ sí nǹkan tá a sọ yìí anabi musa ni anabi isa ni anabi ibrahim ni aleyhimu salatu salam gbogbo wọn pátápátá nǹkan ẹyọ kan náà ni wọn sọ walakad ba'athna fi kulli ummatin rasulan an i'budu allah wajtanibu taghut ọlọ́run ní a nínú gbogbo ìjọ rasulan òjíṣẹ́ an i'budu in tí àwọn òjíṣẹ́ ń náà ni wípé ẹ̀yin èèyàn ẹ̀sìn lọ́wọ́ ọba nìkan wà ṣẹ́ níbo tọ́gùt ẹ jìnnà sí àwọn false deities àwọn nǹkan tí ó yẹ máa ké pé tí ó yẹ kẹ́ máa gúnran fún tí ó yẹ kẹ́ máa jẹ́jẹ́ fún tí ó yẹ kẹ́ máa gbára lé gbogbo àwọn kan wọ̀nyí ẹ sí wọn ẹ ké ọlọ́wọ́ ọba Allah nìkan ní ti gbogbo àwọn ànábì ọlọ́wọ́ ọba látòkè délẹ̀ ti gbogbo wọn tí wọ́n mú wá ní ọ̀rọ̀ wọn ò takora wọn ṣùgbọ́n àwọn èèyàn wọ́n gún rí bẹ́ẹ̀ ni wọ́n takú wọn tẹ̀lé ìlànà àwọn anábì ọlọ́mọ ọba wọn tẹ̀lé ìlànà ṣaitan eléyìí ni ó fà tó jẹ́ pé tó bá rí jọ́gbìn ní alkiyama àwọn ìwò máa kábàámọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa jẹ̀ka wọ́n máa òbí nípa wọn ti tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́mọ ni àwọn ò bá ti rí báwọn ṣe rí abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala àti bọ̀tẹ́nì kọ̀ọ̀kan wa ó ṣe ní àti dáadáa ó jẹ́ kárí ìyọnu rẹ̀ láyé bíbáyé àti ní alkiyama ní tí wọ́n fi ṣayé ní ìrọ̀rùn kọlọ̀mọ̀ subhanahu wa ta'ala kò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa ìtẹ̀yàn fi rí alkiyama náà ṣe ní ìrọ̀rùn kọlọ̀mọ̀ subhanahu wa ta'ala kò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu